salamu aleykum ẹ̀ tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ìgbà tó ṣe wà lẹ́ni thank you for joining me ọkọ àtìyàwó ni mò ń kọ́ ọ ẹ̀yin tèmi ṣe last video mi nínú nǹkan tí mo recommend fún arthritis yẹn ẹ máa rí i pé fruit kan wà tá pè ní miracle fruit táwọn kan pè ní pẹ̀rẹ̀kẹ̀sẹ̀ ní Ghana nìyẹn tí Yorùbá ń pè ní àrídán tí àwọn Ìgbò ń pè ní òṣàkíṣà yes táwọn Haúsá ń pè ní doma ẹ rí i fruit yẹn dà ó ní health eh, so many health advantages like kí ni ẹ ní láti wá kí ni wọ́n papọ̀ papọ̀ mọ́ kí ni yẹn ó ń take care fibroid kí ni wọ́n papọ̀ yes tí fibroid bá dé tó pọ̀ jù ó lè take care fibroid tẹ́ ẹ bá lò as obìnrin ó lè máa prevent yín from all sorts eh, àwọn tó kì í rí ovulation tẹ́ ẹ bá papọ̀ mọ́ one or two things ó máa help yín fún ovulation ẹ̀yin tẹ́ mọ́ sábà ń rí miscarriage ó lè ó lè help cell ẹ̀ eh, wúńbù yín tí ó yẹ yín gbogbo àwọn cell tó wà níbẹ̀ láti máa mú oyún dání tí ó yẹ yín ó máa help that is ó ń help lé ọmọ ni mo ń láti deliver fún yín yẹn is it hormonal balance tí wọ́n á sọ wípé kínní kan high prolactin kan ó máa help yín ó máa help yes generally ó dẹ̀ help ní arthritis ó help ní infections ó help ní any kind of inflammations nínú ara yes so lẹ́yọ̀ lẹ́yọ̀ yọ màá wá mọ sọ fún yín in toto how to do it bẹ́ẹ̀ lórí tèmi ìbádùn ló gbadé ẹ má jẹ́ kí ẹ fi àkókò sílẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin kan ẹ̀ mọ̀ bódò. Eh, yes wọ́n ti gbé ẹ̀sùn yín wá eh, mọ̀bódó like seriously ó wá ń jẹ́ kí manage yìí máa fẹ́ boring kò gbọ́dọ̀ boring kò gbọ́dọ̀ drop gbogbo gbàkúlẹ̀ ẹ máa bóbìnrin sùn gbàgbàgbà rárá ẹ̀yin kan tiẹ̀ burú ẹ máa bóbìnrin sùn bí ẹni gúnyán ẹ fẹ́ yá ni ibẹ̀ yẹn máa ń mí lò tó tó bá rí ìbásùn dáadáa ó máa ń mí bẹ̀ kò kí n ṣe pé bíi ti gbàgbàgbàgbà ẹ̀yin tẹ́ bá ń bóbìnrin sùn gbàgbàgbà laziness ló bá dé ẹ̀ mọ́ bí tẹ́ máa tọ̀nà sí ni náà gbogbo ìgbà kọ́ la máa ṣe ìbásùn ní one sided like ó yẹ kó jẹ́ varieties tó yẹ yín ẹ̀yin tẹ̀ ṣì young tọmọ tí pọ̀ ń lẹ̀rẹ̀ this is your time to use it ó lè bá yín nu kitchen ó lè bá yín nu sitting room ó lè bá yín ní inú compound yín lẹ́yìn ẹ make use of it while it lasted tọmọ bá dé ẹ nínú orí ọ̀fẹ́ yẹn mọ́ ẹ̀yin tẹ̀lẹ̀ ti dàgbà tó ọmọ ti dé bedroom tó ṣe gbogbo ẹ̀ àsìkò kan wà tó jẹ́ pé oní short ni àsìkò kan wà onífàájì ni ẹ fẹ́ ṣe fàájì yes ẹ má jẹ́ kí èjì yín take away that thing a ti sọ wípé ẹ appreciate ìyàwó yín túláàsì oníkẹ́rí kinní kan nínú ìyàwó yín kẹ́ ẹ appreciate ṣé bó ṣe ń kó ọyàn rẹ̀ ni ẹ tó kó ní figure eight ṣé bó ṣe ń kó ni hmm? àbí bó ṣe páàkì díẹ̀ àbí bẹ́ẹ̀ yín ojú ẹ̀ ṣe rí àbí bẹ́ẹ̀ nu ẹ̀ ṣe rí àbí bímú ẹ̀ ṣe rí ó gbúdọ̀ láìkì kankan lára ìyàwó ẹ láti máa jẹ́ kórì rẹ mọ̀ padà wálé ìwọ ìyàwó náà ó gbọ́dọ̀ láìkì kankan lára ọkọ ẹ ṣé bó ṣe ń ṣe ni ṣé mú ẹ ni ṣé ojú ẹ ni ṣé bó ṣe ń jẹ ni bó ṣe ń là ni ó gbọ́dọ̀ mọ láìkì kan tọkọ ẹ ń ṣe tó jẹ́ pé ó máa mú yín wà pọ̀ tó máa mú yín máa rántí ara yín nígbà tẹ́ bá tiẹ̀ wá ń ta nǹkan tó máa máa mú jẹ́ kínú rẹ̀ dùn nǹkan tó máa máa jẹ́ kí o máa rántí ìbálòpọ̀ wọ àtọkọ ẹ̀ kò yẹ kẹ́ ẹ jẹ́ kó gbẹ ẹ̀kọ́ àtìyàwó ẹ ẹ má jẹ́ kó gbẹ you must have something interested in each other torí ìbásùn yìí náà ni kókó dẹ̀ ni ọlọ́mọjà ara ìsàn mo ní lórí upon by two product ẹ ẹ́ ṣe kínní lọ́jọ́ alẹ́ ni ọlọ́mọjà ara ìsàn lẹ́yìn ta ìsàn ìgbádùn ló yẹ kẹ́ ẹ mọ bára yín ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ mọ̀ bódó ẹ wọlé ní ṣùà kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ẹ fẹ́ fúnra yín ẹ fẹ́ ṣe fàájì nǹkan tẹ́ ṣe ẹ rà mọ̀ tìbọ̀ ẹ rà mọ̀ fi sí ni ẹ rà mọ̀ fi sí ẹ rà mọ̀ fi bí ẹni pé à ń ṣe bí ẹ ṣe mọ́ unscrew èèyàn unscrew maclean ẹ fẹ́ unscrew maclean bí ẹ ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa máa ṣe nǹkan orí nǹkan ọmọkùnrin yín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí yín ẹ máa díẹ̀ díẹ̀ left right left right left right left right left right left right left right left right lẹ ẹ ẹ ẹ ti máa ṣe nìyẹn tí tó fi máa tó fi máa wọlé ó bá tó wọlé ẹ tún yọ ọ meanwhile ọwọ́ kejì ẹnu ẹ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ máa ṣe one or two things ó gbọ́dọ̀ máa ṣe one or two things yes ìyẹ ẹnu gan gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bóyá kó máa jètè kọ́wọ́ kejì náà máa àwọn ìbejì iwájú yìí kó máa fọwọ́ ra àbí bẹ́ẹ̀ ṣe ń ṣe é ọwọ́ yìí náà ó lè mọ assist yín again níbi tí ọmọkùnrin yín wà alájàbìrè ní so tẹ bá wá ẹ tún yọ obìnrin yẹn gá ti fẹ́ kú <laughs> pẹ̀lú gbádùn ẹ bá ti wá yọ kú mọ́ o ẹ tún ṣeré bò míì ẹ ti fi sí i ẹ tún yọ ẹ ti fi sí i ẹ ṣe ẹ yọ ẹ fi sí ẹ yọ ẹ fi sí yẹn ẹ fẹ́ ṣètò ẹ̀mẹ́ta kẹ́ tó wá wọlé gangan ìgbà yẹn gan obìnrin yẹn gan máa sọ pé fi sí i máa yọ ọ òun gan ló máa máa mú tọ̀nù yẹn jáde tọ̀nù aláàfíà ẹ̀yin obìnrin ẹni ẹ̀yin mò ń bọ̀ wá sáì dọ̀dọ̀ yín ọdún mi fẹ́ kí fídíò yìí pọ̀ púpọ̀ ẹ wá ṣe ẹ ṣe gbogbo kọ́nà ló gbọ́dọ̀ jẹ so that tó bá máa fi sí obìnrin ní èní tó bá ṣe pé wọ́n kọ́ bá béèrè òun gan èyí tó ti ṣe yẹn máa satisfy fún one week or two weeks or even more tó bá rí i pé nǹkan ọmọkùnrin ẹ̀ ò kan wọ́n sátì kọ́nà gbogbo kọ́nà lẹ gbọ́dọ̀ ṣe òkè left right down gbogbo ẹ̀ lọ gbọ́dọ̀ ṣe tó bá rí i pé nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣe one side of the place ẹ turn ẹ lè turn left ó máa kàn ẹ lè turn right bá dẹ̀ ti turn left ṣe gbogbo àgbègbè tí nǹkan ọmọkùnrin ẹ̀ ká tó bá turn left ṣe gbogbo àgbègbè tó nǹkan ọmọkùnrin ẹ̀ ká tó bá wá dà ní gbogbo ìgbà yẹn yes ẹ turn gbogbo ẹ gbogbo gidi gangan yìí ẹ turn ẹ wàhálà wọn á ṣe wá sí gbogbo kàkà fún ẹ túláàsì wàá dà then béèrè lọ́wọ́ mọ́ ń dàdé dàkó dìde béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ iṣẹ́ òkè àsìkò tó ń ṣe gbogbo lẹ́ẹ̀ tó ń ṣe left right ẹ̀ bí kò ń ṣọmọ rí yẹn obìnrin tó bá fẹ́ dà ó máa dà obìnrin tó bá fẹ́ dà ìgbà yẹn ó máa ní kó dúró ó máa ní kó fọwọ́ sí orí ọyàn ẹ nídìí láti ti nǹkan ọmọkùnrin yín bọ́ kó tó di kóbìnrin dà àwọn obìnrin míì bá fọwọ́ sí orí ọyàn yẹn kó kàn wá mọ interchange ẹ̀ díẹ̀díẹ̀ kó mọ fi síbi abẹ́ àwọn obìnrin míì máa dà ṣó yín ó lè dà before kó tó di pé ìwọ gan wá dà ó lè tètè dà kó ìwọ gan tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá mọṣẹ́ ẹ̀ ṣe mi ní kọyún jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin obìnrin wọ́n lẹ́yìn kan máa ń sùn rọ́gbọ́dì tẹ́ bá ti fẹ́ bọ́kọ sùn ẹ relax ẹ wà ní position pé mo fẹ́ gbádùn kan tí mo fẹ́ ṣe ẹ wà ní position ẹ imagine ẹ mọ̀ mọ̀ ẹ mọ̀ joyè obìnrin tó ń súnlẹ̀ lazy lazy woman lazy lazy woman why àwọn ọkùnrin míì torí pé ẹ ti sú wọn ẹ ti sú wọn pẹ̀lú ẹ ti sú wọn pẹ̀lú ara sísan wọn ò ní jẹ́ fẹ́yìn wọn ò ní fẹ́ kẹ̀tì ẹ̀ interchange ibi táwọn ọkùnrin míì burú dé gan wọn ò fẹ́ kí ìyàwó wọn fọkàn kan ọmọkùnrin wọn ibi tí wọ́n ètì ìyàwó yẹn dé bẹ̀ wọ́n mọ̀ bá a sùn I don't know why some men think that way I don't know how they be able to bí wọ́n ṣe mọ́ bí wọ́n ṣe manova kìíní yẹn tó ṣe bí pé òun fẹ́ kọ́ ìyàwó wọn fọkàn kan ọmọkùnrin wọn wọ́n sì ń bóbìnrin yẹn sùn hatred lèmi ò kò lè yọ ẹ gbọ́dọ̀ fún ìyàwó yín láàyè láti bá yín fi nǹkan ọmọkùnrin yín ṣeré láti láti jẹ́ láti là á tó yẹ yín òun náà gbọ́dọ̀ ní ability pé kó chè kó wà òun ló máa wà lórí ẹ̀yin ó wà ń sàlẹ̀ òun wà lórí ẹ̀yin máa wà ń sàlẹ̀ ló máa ṣiṣẹ́ ọkùnrin ló máa máa kẹ́ ló máa máa gbá sí bó sì ṣe wà lórí yẹn bẹ́ẹ̀ ló máa fọwọ́ rẹ̀ wọ́n máa fi ra nǹkan ọmọkùnrin yín lẹ́yìn ródóródóródóródó kò gbọ́dọ̀ gbẹ ìwọ obìnrin tí ara rẹ bá ń gbẹ a ní kò kàn sí wa bèbè kan wà wàhálà ò ní gbẹ until tó bá until you are done ṣùgbọ́n yín so ìwọ̀nba tá a ti kọ́ yín ó yẹ kẹ́ ẹ lè kẹ́ ẹ lè expand yẹn ní brain yín ẹ má joyè obìnrin tó ń sunlẹ̀ ẹ joyè obìnrin tó ń lo ọwọ́ tó ń lo ẹnu tó ń lo ẹsẹ̀ tó ń lo ìdí tọ́lọ̀ ń gbé fún yìí tó dẹ̀ ń lo àyà tọ́lọ̀ ń gbé fún láti fi satisfy ọkọ rẹ̀ ẹ máa ṣe ní bí ẹni pé ẹni tàbí bá fẹ́ ṣèbálòpọ̀ ẹ ṣe bí ẹni pé àbí ẹ ní ṣe lọ́la so yẹ yíyẹ fún ìgbádùn fún ìgbádùn ọkọ àtìyàwó and nǹkan tí that is just my line here so yẹ yín so this is on point by two using my words for others tó bá ti dijọ́ mi á wà á mú lẹ́sẹsẹ ní tijọ́ mi yẹn mo fẹ́ wá padà wá ṣe tóbìnrin dáadáa ẹ mọ̀ jẹ́ kí wọ́n kó yín lómi ọbọ̀ lọ́wọ́ ẹ you you are a woman torí pé kí ni láti gbádùn ọkọ rẹ ni o jẹ́ obìnrin láti pé ẹ kọkùnrin nìkan mọ gbádùn ẹ ìwọ náà ní ẹ̀tọ́ láti gbádùn ọkọ àbẹ yìí tá à ń ṣe yàbẹ ẹ̀ṣẹ̀ ni tó bá dàbí ẹ̀ṣẹ̀ ẹ̀yin lẹ mọ̀ this is on point by two using my words for others.